akàfi abúláyé nàbà bẹ́ẹ̀ máa rẹ̀pẹ̀lẹ́ nǹkọ́ ṣẹ́gun ààbò láàánú náà nìyí àdúgbò náà bí ìgbé ọmọ kọ́kà yìí àmì kọ́kà ọ̀rọ̀ àkó ọ̀rọ̀ àti kọ́kà nìyí wọ́n àmì kọ́kà rẹ̀ kọ́ rẹ̀ kó ilé nìkan lóògbé náà lè wọ́ ìtàdọ́kẹ́ yìí afẹ́fẹ́ bẹ́ẹ̀ nàbà lọ́sọ̀ ọ̀lọ́pọ̀yàn nínú gbẹ̀yàn náà ká wọn ni gbẹ́tí ẹ̀dá ẹ̀ àbí sùúrù ẹgbẹ́ àbí sùúrù dákà àti abu musa al-ashari rẹ̀bẹ̀ láàmì ọ̀tà àti alọ́ọ̀kẹ́ àti fífún ìfúnfún sẹ́ẹ̀ oníkù akàjẹ́ ẹ̀yẹ ẹ̀yìn aka amìrẹ́yìnà jama àbí jama ìṣẹ̀lẹ̀ ka amìrẹ́yìnà dáàmà fẹ́ kìlú jẹ́ náà dìbìdì yà á ẹ̀yẹ rẹ̀ tẹ́lẹ̀ àhúrẹ́ rẹ̀ buwan oyika kuloko imaamu dalabi ma aabi imaamu okuta imaamu dari aabaya naa gun malafa bani baka nan bari nan sinbi ha lalli bẹ́ẹ̀ ni kò jàre lọ́kàtà nan ọlá mẹ́kẹ̀rẹ̀ yẹn náà mú rẹ̀ alákàtà akudumat àná o alákudumat bẹ́ẹ̀ rà rẹ̀ pàrọ̀ ẹni ìkẹ̀ náà pàrọ̀ ẹ̀ náà dúrà ìwádìí àìmáà hẹ̀ náà ana e èkú yẹ bá ẹ̀yẹ náà dàgbà jẹ. na ara àdìs ka abdullahi ibn abbas ìdí àdéhùn òdìbò èyí wọ́n yẹ hawari bi na bíbí yẹ ká ara ni ah, náà abdullahi ibn abbas gbọ́n náà ẹ̀hẹ́ náà nù wọ́n ti tọ́ ẹ̀ sọ́yà nù because ìdí yẹ náà ẹ̀yìn náà bẹ́ẹ̀ wọ̀ sí náà wọ̀ abdullahi ibn abbas náà nù ẹ̀wọ̀n náà ẹ̀yìn náà ní half of the world pàṣẹ yìí àti àbúrò sáà nàṣàrí ẹni ẹlẹ́yìn mọ̀nyẹ́yẹ báwo ni ṣe àti amúre mi là áhùn ẹnna ìlú nìka ẹ̀rọ ní ìgbẹ́ sọ̀rọ̀ sẹ̀mí náà àtọ̀ ọ̀nà dáná àná nù àná mọ̀nyẹ́ yẹn ó yẹ fún àkàmù hàn àbí mímu ní àbí gbẹ́yìn ẹ̀rọ náà kẹ́nà máàlì fún ọ̀jọ̀ máa ẹ̀rọ náà yẹ kàwé rírú rírú ẹgbẹ́ fún ẹ̀yàn náà bẹ̀rẹ̀ bọ́ọ̀ máa ń bàjẹ́ sẹ́nẹ́nì bai kuma ina hana bai ka wera da hawa kuma na da wajen karon kalabiya yin ta da wajen fi da yake ne a ka ne yin wannan ne an yi kuma ta nan wani ya kai da mai daka a nan sai zai mai zai kuma daka amurin ne la'as muka fa kwalle ya ne na mahakata ba ta na ga ba ne ne a nan sulhu ana na mai yawo darbatul jandal darbatul jandal anan sulhu da ka ta sulhu ya ta hijira in ramadan ina wa ana nifa yau ko mun na wai kalki ba mana ina wa gumo ko ri jama'a ne ina wa ga sawo ai ko ni fara mali din da cha maka ne mu ya hore mala to in ma mali na ba no eh, lesson on is one of the failure is to be when I have happen قد أعبين أمرت لقد كان في قصصهم إبرة لأولي الألباب ما كان حديثا أن يذكر ولكن تصديق الذي من بين يديه وتفصيلا لكل شيء وهدى ورحمة لقوم يؤمنون سورة عاد هنا سورة يوسف وكيف أمرت كتاب نبي أن إذا نعرف هناك كان نبي يوسف أتينا أرانا أنا أقول نبي كتاب

innahu huwa al-ghafurur rahim ta an sai na kowa ba mun ka o da yana da gidan man jini umur ku ne ko ba opora da ni ne kana da da ko ne sai ka sun ga ran an idan ko ina da ya ta ambe ko sai na nan nan laqad kana fi qasasihim a'inni itafi annabi wani tagai na hannu hindura lessons salient points ìlú lagbaz yàgbọ́ mẹ́ǹká èyí rẹ̀ ṣe èyí rẹ̀ ìlú mi ìwé ọmọdé tọ́kọ̀ náà ọ̀nà nìpàgọ́ ẹni jẹ́ kí ó dànù máka na hadith ẹni sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀rọ anábàkà ọ̀rọ̀ ẹ̀rọ bàkà ولكن تصديق الذي من بين يديه ومن إلى هذه من كذا أقول لك إذا ما ينوعين أتناقى بإذن الله ولا التفريق الذي بين يديه وتفصيلا من كل شيء bẹ́ẹ̀rẹ̀ ìhá ni làbẹ́rẹ̀ ọmọ wọn àánú tọwọ́ ní àkọ́n bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìhá ni yahudan bẹ́ẹ̀rẹ̀ èyí ìdòwò yàrá bẹ́ẹ̀ láyọ̀ǹda yẹnáwó mímọ̀ ní kọ́ọ̀mù yòrùmù ìlàgbọ́n ní anáìka ẹ̀mí ẹ̀bẹ́ yòrùmù múnàwọ́ ọmọ ẹ̀yà mímù ní. ìtọ́fọ́ náà ọ̀nà àtàǹdé ìkẹfẹ́ wọn ni inú ramadan anagẹ́ dẹ́mọ̀tì jẹ́ndẹ̀l in the year 37 year first hijra anagẹ́ ìrẹ̀ báwọn anagẹ́ ìrẹ̀ òkú mi nìyí ní 70,000 ilé ìmẹ́jì àmì anáwọ̀ hàn anyị hundred anyị ọrịa 100 kenan ana ga ka a ana afin ka e daga qur'anin qur'anin muku da to ana ezi a na akure kọnọmi ya na ata akụ mutuka abụ àjọ islam ní bai ta je da mutum wani ya ta kai ya mutum da mutum ya ta kai wannan na ya kama ni ya hudu a ah, ni nasara ire ya ko problem ala na ko an ni ni ne ni ana zaid na ali ya ga ko mutum na ko jirin nan a na ko ko na ni jamin ta ne amma ni rabu bi yana dámìka àṣeyí ọ̀ ẹ̀kọ́ mọ́rí ọ̀rọ̀ tó mọ́nà náà àǹdá sì ṣe yíò wọn bí ayé àfẹ́rẹ́fẹ́ àmá ìrẹ́kọ́ ìfún amábàá wọn wọn náà bọ́rọ̀ jẹ́ ẹ̀mí ọmọrá àjẹ́ bí ẹ̀rẹ́ta ìfọ́nú ìfọ́jú náà yìí rẹ́gbẹ̀lá ọ̀hún wọn fún jẹ́ ẹ̀mí ee jumla mu yan idan sai na muawiya radiyallahu anhu fagan je je ani suriya dole yake kai sai na yana ne ga baba kawai da wanda yake da ba da ta kawai da ganin da ce sai na lafi da horon da na dinya ai kai amma ka ta anabe dáa ẹ̀rọ tó dáa jẹ́ wọn sáàmù ẹ̀mọ́ bíbẹ̀ náà ní àná ẹ̀kọ́ rẹ̀kọ́ dáwọ̀ rán láti lè kéré mi ó náà lè ọmọdé ń kọ́ta ààrẹ yìí náà bí àwọn àrùjọ ní ẹ̀ka àtàwọn àkókò àmọ̀rọ̀ wọn na ó náà nílé kan náà ọ̀nà náà dẹ́kẹ̀ kùránì ní fèrè ẹ̀ka lọ́dọ̀ àkókò àmì kan ẹ̀rẹ́ka sáàmù báyà náà ẹ̀kọ́ rẹ̀kọ́ mi asiri abajo na ìjọpọ̀ kàtẹ́rù sí ìfàbí kéwì ìgbàjọ àwọn ọ̀nà dọ̀tọ̀ àtẹ́sìn náà náà àti dàkà bẹ̀rẹ̀ dàn ẹ̀nà ìpínlẹ̀ ní khawarij so ẹ̀nà wà náà kẹ́ bí fọ́ọ̀tù lè ní rí bẹ́ẹ̀ lójú ṣe Okay, ní bẹ́ẹ̀ dàmájọ́ ẹ̀kẹ́ láìláha ìláyìí láìláha ìláyìí Now, dẹ́ka ọ̀kàn tí ìdá ìgbà tí mọ̀ ọ̀rọ̀ ó máa ní pèrè ọmọ ẹ̀ka ìjọm kà ayé rẹ̀ nìyí. Ìgbà ẹ̀ka ń bọ̀ lẹ́kọ̀ọ́ náà kò ní kúfà. And they Kufa. And Kufa is our, na nothing the seat of Calvary, either say the capital of Mami State in Kuba. Maybe now they are, I'm not going to talk about the change and not Kuba. But I'm not going to say that in here. Uh, then what about the one? Then what is the higher? Amadu Mayo ni ilé alukufari àbí àlú ẹ̀rù. Now, hawar gana na daga yan za kura ne ka a su zai kuma idan mutum wai zai zai mu ya square ne yana give ali divided attention dan waya da ga gandan dan ka ai kun na hawa man dan dan ka ba su da kan na asulhu sulhu nan ne ga ga ka an sulhu ke ta da sulhu ne imam tabari ana min tafsir ana hu jamu bayan alquran ana hu ana ke adahu na imam tafsirin rahimahullah aw nari aw daraka sunnan jahannam sayyidina ali aw qawfi 400 da ke onako gaba da ni na da da ibn hani alharithi lọ́kà ẹ̀rọ eh, ń rọ rẹ̀kọ̀ olùjẹ́ oh. mi àmá ìgbà níka àkúsàlà abdullahi ibn abbas àìsàrà sọ́rọ̀ sọ́lá àmá ṣùgbọ́n ibn hani alharithi ẹ̀rọ rẹ̀kùn ṣe pé à ní àárín ẹ̀rọ sọ́lá ibn abbas sọ́rọ̀ kọ́ an yi mata fanara ibn abbas makaran ana eh rakun ana ko anan ibn hani shurah ibn hani al harithi oni le je ti ko na le nan ara ni o ma ko na je je na na na musa al ashari radiyallahu anhu muawiya dan ran kalan dan ko 400 awan lọ́rọ́ka amri bin aas ẹnna mi sẹlẹ̀kù kọ́má jẹ́rẹ̀ ọmọlẹ́kù wa náà báàbí mi ya gẹ̀ẹ́n ẹ̀yà ahẹ́ dọ́wọ́mọ̀tò jẹ́mbẹ̀lì ẹ̀dọ̀ asahabi mara hàn níbẹ̀ àná àbábàjẹ́ mara hàn hàn gbéra mi àádọ́n mi bí n tó mú rẹ̀ hẹ́ n mú mi ọ̀fíìsì oríṣiríṣi ẹni tó ń jẹ́ mi dé mi yìí. أفعدني يجر أو ينقذ عبد الله بن عمر رضي الله عنهما عبد الله بن زبير أتي المغيرة بن شعبة الثقفي رضي الله عنه رضي الله عنه جميعا أنا أقول فاسأل عن عمرو بن العاص baka ɗan wuta a lafari ana yarbaran ko sai na hali eh a sabin kuma ne tsere ne ni an ɗaura kuma a yarbi kare amri bulas anan da ta yi ko mawaya an haka ne kuma sa abin musa lafari a kanan bi karen sọmọ ọyọkà yìí oní plan yẹn lè nìyà àfọwọ́n pé abúlébọ̀ làbẹ̀rẹ̀ ọ̀kà rẹ̀ ọ̀rẹ́ ọwọ́ mi pé kábíyàn tó gbìyànjú náà káyìn ọ̀rẹ́ kàbíyàn ní sọ àlàfàrí ọ̀rọ̀ kó gbé rọ̀rùn ni bí mi pé kábíyàn tó gbìyànjú ló dìbò àtún bọ́mùrín amúr amúr bin al-ar àti musa al-asari dịka enemi enelonemi enemi ajeyi dịnụ dịnụ kiri jenitin dịnụ dịdịyi dịkiri kebe nka ewe na ba anyị mụ ka ewe na ba anyị mụ ka akatike mmeri etu ihu na mmiri bí mo ayọ̀ mi létí ẹ̀fẹ́ ke lídà sọ̀rọ̀ nà kó àǹkàtà rẹ̀ then ẹ̀wọ̀n ìjà náà bí ọkùnrin yóò ní èkó lídà ni. I

ẹ̀mọ́ náà wà fún wa náà ìlànà èyí náà ẹ̀mọ́ mú sá àbúrúgbà làjàrí ìjọba nǹkan tó ní kàtà ìgbé ìgbé ìgbé ìgbé ọ̀tọ́ èyí tí ó tẹ́ ìrẹ̀ ọ̀tá wọ́n kà fẹ́ fún ọdún bàbá ẹ̀ ẹ̀ka hóòrò àná ń gbé ìmọ̀lẹ́ ẹ̀ka ẹ̀ka hóòrò àbúrò náà bá fọ́ ọ̀nà ẹ̀mọ́ wọn ní mìíràn wọn náà ẹ̀ka ọ̀nà láàrin bẹ́ẹ̀ ni ìpèrè nínú ẹgbẹ̀rún náà Now, hmm. Adam Arika, Amr Milan, Amr represented to you Muawiyah on a campaign to the Great America. Where is he meeting? I don't know the theater. I think I left the book at the one for any case the lab to wear Mawana, not the one. And I had a book, uh,

ana kwallo kowa abu musa da sari a kare an ina na wata zuwa ban raka ka an muna na wasu abu sai na bi amma ma da ma jawan na ne ce ne ko joriya bi an in da kan rai da na ta sai ne su ma ya da ta يهده ويستعينه ذاك يرى أمان ما يرى من ذاك ولا من الحمد لله ولا متنسي ولا كرم Bọ́pá Bọ́pá Amúlé Mùláàtì àjọjọ́ lọ́sẹ̀ yà sẹ́lẹ̀ ní ọ̀ka amr ibn al àti ọni mọ́sá ọdún mọ́sá aláṣárì ẹni láti rí tẹ́gbẹ́ ka gbé ọkùnrin mọ́kúnlé ń tẹ́lú lọ́rọ̀ àmì ètí àlù ọ̀rùn máa yà ẹni ó lè tú ẹ̀fẹ́ bá àfẹ́wá nínú ọ̀rọ̀ máa rò kọ́kọ́ dàgbé ọ̀sán nǹkan náà blọọ̀gù bá ta ọ̀nà blọọ̀gù bá tó dùn náà nù lọ́ka káà adúmúsà làṣàrí ẹ̀rẹ́ àárẹ̀ ìdìtì ìwà ọ̀ ẹ̀bọ́n lọ́wọ́ blọọ̀gù náà bá àwọn ọ̀sán kan ẹ̀rẹ́ ìdìtì ìwà ọ̀ wọ́n àwọn ẹ̀rọ náà kàrọ̀ ní ọ̀rọ̀ náà wọ́n kàn sàrẹ̀ ẹ̀rọ ìmọ̀ nàkà ẹ̀rẹ́ ìdìtì ìwà ọ̀ because ẹni ọ̀nà náà ò How many thousands of oh, Muslims are now in Now, a very young man compromise. Or oh, you go, there are not many people are compromising. And they go, but I can let them go to my meeting. I know, I know you like them in that house. Tell me, brother. That's why you don't work out in the look. Ilé máa ń ká tó bẹ́ẹ̀ lùkọ́ ẹ̀yìn. Lábẹ́ ìgbàlódé kan náà bẹ́ẹ̀ táwọn. Ilé ni mò ń tọ́jú tó lọ jù báyìí abúlúkọ àlùsàrí wọn fọkàdọkà èyí ojú káyára àtẹrẹ ń tẹ́lẹ̀ jẹmọ́ jẹmọ́ ètò lóògùn tí màá mọ́kọ̀ọ́ ẹ̀kọ́ mọ́kànù abúlúkọ àlùsàrí wọn máa ń kárẹ̀ ọ̀pẹ̀rẹ̀ lọ́kàrẹ̀ lọ́màdúrà nù ọ̀páká dọ́ka ẹ̀mìrì amìrì bin art yára àdéhùká ti alif ìmọ̀ọ́yẹ̀ yìí ti ọ̀rọ̀ tẹ́ tó ọkùnrin tí wọ́n nà bá nù kèyí yẹ̀rù ká ààrẹ kọ̀wàrà ní ìlú bẹ́ẹ̀ rárá ọmọ afọ́ká ló ti ọ̀tọ̀ mọ́kàtà amìrì bin art ọ̀rẹ́ fọ́ká rẹ̀ amìrì bin art ọmọ rẹ̀ rẹ̀ tó kún ní ìyànà rẹ̀ ní alhamdulilahi ọ̀rẹ́ mọ̀ ní ìhókùlẹ̀ ọjọ́ kàbọ́kà àbáwọn ó tẹ́tẹ́ tẹ́ẹ̀kọ́ àmì àbámọ́jà làjàrí anáwárí president tó ní àlú ọ̀rọ̀ àkàkọ́ nílé ìpé ẹ̀tẹ́ tó ọ nílé ìpé ẹ̀tẹ́ àrẹ̀lẹ́ ẹ̀kọ́ ní àmì tó ọmọ ọdún mọ̀ ọ́yà àmì ìràbọ̀rà àgbẹ̀ta ana wa sayyidina usman ana wa ko mawaya awal kuma na ko to ne ka usman agama now the best person ana ko kuma ne agawa an ko da so mami now ba ko da usman ya da ko ni san da usman ayo ko ina na mai malam وكل من أعصى الطريق ضل ومن عن هالين يريد Now I'm here for you. الله Lasari, just type on the Nidani. Just type in the Zanani. Just type on Kaka, Mechi, Ali, Jokari, Hokai. And I'm in the way I do take some new hotelities. I'm in the way I do take some ọkọ̀ lọ́rọ̀ ìfẹ́ àdìmọ́fẹ́ àmọ́ ọmọ náà ṣe àǹtí rẹ̀ ọmọ fún màálà jẹ́ rẹ̀. ọ̀ka àwọn ọmọ rẹ̀ nǹkan owó ní ìjọ náà rẹ̀ dáàbò ẹ̀ nàgbé bẹ́ẹ̀ bọ́ọ̀rẹ́ bọ̀ ọ̀hún là á ń kọ́ ẹgbẹ́ náà ọmọ ìmọ̀ ẹ̀yẹ̀ gbéré dà bẹ́ẹ̀ tó kọ́ àǹtí náà nù dáàbò jà rẹ̀ ọkọ̀ ọgbọ́n rẹ̀ rẹ̀ now ìyá náà kan sọ̀rọ̀ àti dàkà kìtàbù ẹ̀sìn náà kìtàbù ẹ̀sìn náà wọ́n fi kà mí ṣàṣẹ kòkòrò ń jẹ ìrè mi. na abinisa lasari ìyànnà káì dọ́nà ní bí ayé bẹ́ẹ̀ ni man ọlọ́kùnrin dáhùn òkùnkùn dáàkọ̀ agbègbè láti ọ̀run dáàkọ̀ báà kéde ní ó lè yẹ bí bùrẹ́tì náà lè dìbò láti àbúrò anisiria ní ọlọ́dún àyíkó ìdínà àlè ìfọ̀mọ́tò ọ̀hánà mọ̀kàrẹ́ yìí máa ọba mi tẹ fún mi ọdún ẹgbẹ́ mi kọ̀ wá jẹrẹ mi ọ̀nà nǹkan ọdún kì í sẹ́lì rẹ̀ fún ọ̀rẹ́ mìíràn orí ilé bá fún bẹ́ẹ̀ àyẹ̀ká yá yá ọ̀rọ̀ ẹ̀yìn náà kó sọ̀tọ̀ sí àlejò bí ẹ̀rọ ọmọdé àwọn kó sọ̀rọ̀ ẹ̀yìn ní kú bẹ̀tẹ̀ mọ̀ bẹ́ẹ̀rọ ọmọdé bí pé bẹ́ẹ̀rọ ọmọdé tó kápá yé ìjọ ọmọdé àmì àmì ẹgbẹ́ náà ẹni sílè mọ́nà mọ́nà ẹ̀yìn tó bà pé wà ẹ̀yìn tẹ̀rọ bẹ́ẹ̀ni ẹ̀yìn ní ṣáà pé àlejò náà wọ̀ bẹ́ẹ̀ni tẹ̀yìn bàtẹ́ nígbà ní àlejò náà bihawari ẹ ti fún hawari jẹ nìkan ẹnì ọkọ àìjẹ nìkan tọ àfáàmù àbáàrọ àfáàmù bọ̀tẹ́rẹ́ mọ́ ọkùnrin mìíràn àtẹ̀yẹ́ kà àfáàmù náà rìjọ́ ẹni nìkan kọ́ ń wọ́rọ̀ tó sí àyìn sẹ́yìn àlù tẹ ẹ̀rọ hawari jẹ nìkan jẹ́ ẹ̀rọ nìkan kọ́ ń lọ bọ́ àdàmú àbáìsí ẹ̀mí ẹ̀kẹ́ ìlú náà ó lé kọ́lé dìbò ẹ̀ kàfẹ́ máa ń nọ kàrẹ́ àyẹ̀mọ̀ àṣírí ìgbìlẹ̀ kọ́sàn ẹ̀yẹ kọ́ náà ẹ̀nà kò dé tẹ̀lé ọmọ nǹkan bá kọ́ ọ́nù báwo dàná bẹ́ẹ̀ wọ́n ni náà ẹni nípa fẹ́rẹ̀ ní ìlú ọ̀tá gbẹ̀mí ẹni dẹ́nu kó bá kàtọ́ ẹni níbi ẹ̀tọ́ ìka àwọn náà rò kẹ́nà ọ́ bẹ́ẹ̀ pẹ̀lú ní wọ́n rẹ̀ àbẹ̀bẹ̀ àlú mọ́ọ́yà amúrúmùlá àti àdúmúfà làṣàrí ọmọ ẹ̀yà àti ìfẹ̀yìn tó ti sẹ́ni ẹ̀yà ọ̀wà ẹ̀kọ́rẹ́ ara ẹ̀kọ́rẹ́ ìmọ̀ àmì tẹ̀lé ẹ̀hìn ẹ̀rẹ́ ti bàtà ọmọ náà rẹ̀ pọ̀ níbí. wọ́n ní àdúgbò pàtó. sẹ́ni náà bí àti bí ọkọ̀ orí ka ẹ̀rẹ́ nínú ọkọ̀ rẹ̀. bàtà bíbí ẹ̀fọ́ kápẹ́ni ẹ̀ àti kàrẹ́ ìfẹ́ kuma a duk mun rika sa ta ina ne muna ta sa hannu a sai kun ko da mun da ka abin ma ya sa mu amma mu da wa Dọ́kà ní àlè àlè eré ìlú ààrẹ yìí ọwọ́ rẹ̀ yìí àwọn tó tẹ̀lé ilé ìfún inú náà ọwọ́ èkó ẹni ilé ìfún inú náà mú ọwọ́ èkó ọba náà yẹn náà bẹ̀rẹ̀ lọ́kùnrin àpẹ̀lẹ́kùn ẹni nǹkan àpẹ̀lẹ́ wípé sí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àmì ni ọ̀pọ̀ ìgbé èlò ẹ̀ka tẹ̀lẹ́kùnrin àpẹ̀lẹ́kùn náà ó yá àmì ọ̀pọ̀ ìgbé èlò ló fi dìbò yẹ ọ̀rọ̀ àmì ọ̀njà àpẹ̀lẹ́kùn ka kirista don mu yake na ne ka kirista yau ina na amon masa ona ke yi oge ga masa ise na ni sai ko yau da ka yi sai ni ka ni lanatullahi alaikum amin lokacin <laughs> na da ni ana kama da ka en ga sanara yau mun nínú ìdáwò lórí tó mú sọ̀rọ̀ láàrọ̀ sọ́nà ni ní ìlú bí àmì sáàfin tó mú nù bí wọ́n mú ká má bá mi káyè náírà mi kófò mo ẹ ti fẹ́ mú ayé ọ̀dọ́ ká ọ̀ àdúrà kọ̀mọ̀kọ̀mọ̀ ti kófò ọkọ̀ àwọn ọmọ kọ̀mọ̀kọ̀mọ̀ ká kọ̀mọ̀kọ̀mọ̀ ti kófò náà gbẹ̀ngbẹ̀ ìjìyà mú náà jìyà wọn kánákà á tẹ̀lé kófò. tí mo ní sọ̀rọ̀ ọ̀dá mi. Now, ilé tí kò ní are ẹ̀ ta bí a kàá gbé ní nǹkan láhùkùnú ìlàlá hàkìníyà. أقوى من أمر المحكومين أن الخوارج حملوا على التحكيم أولا وكان يريد أن يضعف عبد الله بن عباس فما رضي الخوارج بذلك أتى أعوار الزمن إذا كعصبة نعم أنا لك أتنى وكعصبة نعم na ujeji kafara na ẹ̀nà rẹ̀lá bẹ̀ kàyè ẹ̀nà lè ní bàbá ìkàfẹ́fẹ́ bẹ́ẹ̀ náà bá àtúnáà wọ̀kọ́ sai na ya zama kawai da kare hannu ya zama da kai ka da kai ka ya kai ka da na ba su nan huwa minka abla ibn abbas kan na ai kan na yi abbas an yi abu talib da mara abu talib an fitna ali abbas an sai abla ibn abbas ko da mara ai ya tana da jikin da jikin da ai ki jarkan ana ku islam bara ya nan fa Take that man, Erefan, and a Erefan, anywhere. One government, another person, one they come out, they are being wet. Then I'm coming here to them. If you can, I'm going to say, everyone I qualify, any minute I do, then you can understand. Ìjọba ń lè jẹ̀rọ bá bọ́ọ̀lù ọ̀yọ́ àtọkọ̀rin ní ìjọ ìdíkà tẹ́lifọ̀n náà ta. Ẹ̀rọ ní ìjọba ń lè bá tẹ́lifọ̀n náà ta. Ṣé gbọ́dọ̀ nǹkan ká ara rẹ̀? ọ̀nà àkọlù bá àjá àṣọ bẹ́ẹ̀ kú ìgbà lẹ́kọ̀ọ́ àmì ọ̀sùn ẹwọ́ ẹwọ́ ọ̀kùnjẹ́gbẹ́ mọ́ lẹ́kùn tó gbọ̀n lé àmì ẹ̀ka yìí àfọ́gbà ìmọ̀ bá àfún náà àmì ẹ̀kùn náà bẹ́ẹ̀ ni ọ̀nà ní ọkọ̀ fẹ́ǹtẹ́ ìmọ̀ nìtìjú jà ọ̀nà àbúrò ìmọ̀ bá àfún náà máa kàfẹ́ mọ̀ yóò wá fẹ́ yá nìyí náà ọ̀rá ìjọ nara ẹ̀dọ́n ẹ̀mẹ́kọ̀ àmì ẹ̀sẹ̀ àmọ́ ìfọ̀wá rẹ̀ jà ní ọ̀nà ìlú àmọ́ ẹ̀ pẹ́ sí ẹ̀ náà ọ̀sùn ọ̀nà ara mi lọ́ta bí ọ̀mí nìkì ẹni náà wọ́n lọ́wọ́ àwọn àrùbí ní àkàrà mi àgbẹ̀ ẹgbẹ́ wọn ni wọn lọ́wọ́ àmì bọ́ wọn wọn lọ́wọ́ mi àná bẹ́ẹ̀ ti àrùn mọ́sàlá sọ́rí ala àmì hàkìm bí kìtà bí láàrín sàálà bẹ́ẹ̀ mọ́ ẹni yé sọ́dún àmì ka àákò ọ̀dọ́ tó ní ti àti àbẹ́mọ́sàlá sọ́rí ẹni kàrẹ́ ọ̀nà àǹdẹ́kàǹdẹ́kà láàrín kùnú lọ́lá àbẹ́rẹ̀ náà tẹ̀wé فجرى الأمر انا خلاف ما رضي به يقول أنا ما تعمل بس يقول لي قواري لذلك هنا بس خلاف بس opposite them أو the أو the result of the arbitrator منهم فلما لم يرضى بذلك خرجت خوارج عليه لك خوارج من النار ليه من سنة من عمل أنواعهم لأن خرجت خوارج عليه خوارج الجمع من الجنة أكون جل جل جل جل عليه وقالوا ذاك لو هكمت الرجال هكلم ومن هكمت الرجال سيدايك أغايك أنا أنت بدك مكرمه ولو يقول لا ده كمان وضع مني page one thirty almina wa mihal ẹni náà sọ̀rọ̀ لا حكم إلا الله tọ̀hídù حاكمية الشهر الثاني عليه رحمة الله أخي أنا مكبت عليه وهم المعرقة أوكي خارج أنا لنا كتبت هنا الذين اجتمعوا بالمهروان bẹ́ẹ̀ ni wọn kó gbọdọ̀ àti ibà ìmọ̀ àti ìyá kó ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ àgbàtìrẹ̀ fún maharawan na ìyá ní maharawan ẹ ẹ̀rọ pàtàkì bá ìyá wà lùdì gàhí ìlú ìlú bá mi hìnnà ni wọ́kì jáde fúlà kò ní mú ọ̀ka amẹ́ka ìyàgbọ́dọ̀ máa ń dáhùn mí ni ẹ̀nà àǹtà fẹ́ mi alimuhakima ẹ̀yìn náà kẹta eré ẹni ẹni tí wọ́n bẹ̀rẹ̀ والأزارق والنجدات والبيهفية والإجاربة والتعالجة والعبادية والسفرية والباقون فروعهم أكا هتيجي راكب بأبهم يعني these are the now these خوارج in haka na yawan gudun na luka rada lamu baka abu a yana fata ka ayi na syria an yi kun syria na ta yi na abban na kusa su na waya a rayan amma ubin yi yau kayi hawa da jini da wakilin na jami'a amma na sa ban ku bi mun kan kai ala ko ko mun da farko ma yayin ba idan na mun kai rin abu yare ko da ko idan ma ga yayin na wa da da ko amma odo ga ka da yayin ne amma na da bi ka asana e kana ga ba mun ajirwa da mun na da kana na eh ara kasana amma na kasana e kana mana kana ma ai ka fama kuma ai ku ga ga a dukkan ku ce ko muri an yi yayin na ba ba ba ko bara yawo a ga nan na da ana da nan ko ji sai ka rubu na hawari a dukkan na rubu ka ko ji ba wa ga ba then my dad spread the mystery on the land. Yeah, I could, it could be, you cannot bẹ́ẹ̀ awò kó mu mi ọkọ àtúnà ní ìgbẹ́ náà fọ́ mi káàpù àwọn ẹni tó fún ọdún mẹ́rin kìlọ́mọ̀ tàrà hù bẹ́ẹ̀ fi dédé ọwọ́ wọn á mọ̀ bí inú máa wọ̀n tàrà bẹ́ẹ̀ rẹ̀ wọ́n yìí kàkà àwọn àwọn àwọn ẹyẹ náà ẹgbẹ́ jìdájọ́ ẹnu bá wà wọ̀ àbọ̀ kuma ẹ̀rọ àìkú mi níbẹ̀ nù òkú mi nínú ẹ̀jẹ̀ mi jẹ̀ka bẹ́ẹ̀ dá rẹ̀ so dá ọkọ̀ dá bẹ́ẹ̀ dá ẹ̀ ọkà dọ́là bọ́mọ̀ náà fi ń ṣe ìdínà bí nìka ẹ̀ kó ń báyìí kàmì rárá dàn tó sáyẹ̀ èsì méjì tó hàwá rẹ̀ gùdá dáàbá ní síríà ní tùmọ̀ọ́yọ̀ mú àmà sẹ́yìn náà bẹ̀rẹ̀ náà kẹ̀nà nílé náà bí túmọ̀ àmà kàáyé wà mú ka èdè náà mọ̀ náà mú ẹ̀ rẹ̀ mọ̀ náà nìyí ní kàtàkùn kọ́kọ́ wà nìyí kó mọ̀ kàtàkùn nìyí ọ̀nà tètè náà nà kàrẹ́ wọn bẹ́ẹ̀ wọ bẹ́ẹ̀ bá fẹ́ kó yí ẹ ti gbé sánù. ayé àti ní ẹ̀fọn bá kó yìí láti ṣètò ní ẹ̀fọn kó yà ni. now the last way we need na dey to now ibn abbas hadr al-umma turjuman al-quran radiyallahu anhu abin da kan na ina ba na jeon e ka har da ka ta ko mana ne abdul mabarka ina bi da na ko ni buhari don ko na lu na ka ya lu ni ta hawari da ran kare amma na ko na ne ko ko da ta ta hawari da ya of that àdúrà ìmọ̀dán kan fún ọ̀nà ọ̀kàrẹ́ gbogbo ẹgbẹ́ mi dọ́ta ẹ̀yẹ́ ń gbọ́kùn náà fún ìyá àwọn àwọn ọ̀rẹ́ pàtàkì àdúrà ìmọ̀dán kan ó nà lè ẹ̀ ẹ̀ sì ń pàtàkì jẹ́ ẹ̀ yẹ kí ni mú ìjà ẹ̀ lákàrẹ́ ẹ̀ kàmú kú ìjà rẹ̀ náà wà bẹ́ẹ̀ bí wọ́n nàkàrẹ́ kí ẹ̀ dánù náà mọ̀nà àtàwọn ọ̀hún sí ní alẹ́ mọ̀dúrà wọn lọ́kọ̀ọ́ náà sai na ne kuma da misalatu sai na ne kayan ba wani wakala ya ku salada sai da abdullahi na ba da kayan da ya ku salada ya ku salada ko aya ma sai ka fara ta hunnu jama'a ya awo ma abdullahi na ba da aka ga kanin abdullahi na ba da ku salada abdullahi na ba ka ma da kanin na kare ni ai da san kwa na manin nan àti tí máa ń pọ̀ nǹkan ní ìkọ́ orílẹ̀ èdè náà náà pé láì ní ìgbà náà ó ti máa wà kàrẹ́ ní ẹ̀. àbúrò àwọn ọba ìjọ kàwé àárín àwọn nǹkan wá rè. àbẹ́lú rẹ̀ sọ́nù pé ọmọ nìyí náà kìtàbù ọ̀sìn ìmà máa ń kóńtò mẹ́ra ní ó dúdọ̀ nǹkan ní wọ láàrín nǹkan wá rè lọ́wọ́jọ́ ní lọ́wọ́jọ́ ní ẹgbẹ́ àlè ìjọka. àárín àwọn ìka kìtàbù ọ̀sìn ìmà wọ́n aṣọ inshallah ina hau na sana mani amma ni da kwanu ku dawo da a wani hira na hira ne da nan da zantan nan ne na mushlabin sahimayi yunus osa yunus osa dari eh, kutni da yuri abin muslim yana da ne malabada abin waye a tarihi ya a rufe da kuma yana da ba amma mhm. kan waye ẹsẹ intriat àti madisa ní àwọn tó lọ sí ẹ̀ka àgbà àgbà wà sí lọ́nà òwe rẹ̀. báwo ni mọ́ra ẹni wọn àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ àbáta àbẹ́rẹ́ ìgbà ìfẹ́ nípa wà ní àná. mọ́ra àbáta lóbi ilẹ̀ kan ní wọn ní máa pé ààrẹ náà ààrẹ wọ hadith tó tẹ́ ẹ̀jẹ̀ fún mi nílò bùbọ́ kan ní wọn wọ́n àbárẹ́ náà. àǹfọ̀kọ̀ náà bẹ̀rẹ̀ náà wọn náà ni ọkùnrin kan ọkùnrin àjọ

ya kuma ya yau daga yana kwanu ci bi zan wuri ne a ga ya ake muna ga kai ina ya za ku da ke kiri a tsoron a ya mafa a ne daga yarmi za a na a ga ya a ne ne da ke na riga gari na ko a man mire ya yi ma wani duwar ah, yau duniya ba ya kayi ah, ya ibe kan mun yana da rana amma man yanzu a yi na yin da kayi táàmù ẹnikẹ́ni tó ń tẹ̀lé náà wọ́n náà mọ́ tí ayé náà dà ẹ́ tẹ̀sí ayé náà lè mú yàn náà wọ́n ọ̀nà ìgbé tí ẹ̀ náà gbẹ̀mí. ìjọ ìjọ ìjọ bá ọ̀nà ẹ̀ka rẹ̀ àdúgbò ìlú kìnnì ní ìṣẹ́jú náà nìyí àtìmí ẹ̀rọ àwọn tó ayé àbọ̀ náà fẹ́ ẹ̀ka dọ́gba ìjọ bá dé ìyá. tó kó àlẹ́ wọn kàrẹ́ ilé two thousand bẹ́ẹ̀ bá hó ẹ̀yìn ló ṣe ń bẹ̀ bí àwọn ìdílé ló máa bí ọkọ̀ pọ̀ ọ̀rá òkúta ànádàna nṣẹ́ àlọ́sọ̀ọ́lá ànákúlẹ̀ ẹ̀yìn. bí sèéjì náà àlù láìpẹ́ ọ̀nà yọta ka akɔni four hundred soldiers ana afajare ahwazika hobab radiallahu anhu afɔra ahu wàhazà wàhawɔni wàhadaako wàhadaako afáyé ni ɛdɛ náà wɔn náà wɔn mu hundred ló wà tó ɔ bí ɛdɛ náà bɛn ɛyɛ bɛtɛ ní hundred and bɛn dáa rɛ wɔn. and hana khabbab olùsáré àwọmọ tẹmínà àbẹ èyí ìdìbò wọlé èyí tẹmínà èyí ìdìbò bẹ́ẹ̀ka yìí ìjọba mọ̀wáàtì àwọn ọkùnrin kan náà wọ́ọ̀tì ẹ̀mọ́ mọ̀ọ́dá àbúrò rẹ̀ bẹ́ẹ̀ka fóyè fẹ́yà kàtọ́ ẹ̀yẹ náà wọ́n náà kàlẹ́ náà abẹ́ni ní mẹ́ni ní mẹ́ni àwọ̀mọ̀ abẹ́ni ní mọ́dára fún un abẹ́ni mẹ́ran ẹnà ọ̀họ̀dá àbọ̀ nìkan ni. Ami ẹni mi na abẹ́ni mi nínú àwọn ọ̀hún mi ni. Ìdílé ní ọ̀dọ́ màá rẹ̀ náà, gbọ̀dọ̀ ọmọ kúrò fún ọ̀gẹ̀dẹ̀ náà, gbọ̀dọ̀ ọmọ àkàrẹ̀ gbogbo àdúgbọ́rọ̀ ní kéèkì táìmù ìkéèkì táìmù bẹ̀rẹ̀ ìṣòro ìṣẹ́ ní àwọn ìbùdó nìyí kó àmọ́ ní ọba nìyí ìdí ọ̀rọ̀ náà fàtà the eight thousand of them bẹ̀rẹ̀ the twenty to their senses bẹ̀rẹ̀ dànù ẹ̀rọ fún àkànnì àmọ́dáàbọ̀ làwọn náà náà kẹsẹ̀ ọ̀dọ́ kájú ìmọ̀lẹ́kọ̀ọ́ ti ti yẹ ọkọ̀ náà ẹ̀rọ sọ́nù kọ́nà ọkọ̀ ìmọ̀ àwọ̀ ọ̀nà àmì wọ́n ká àwọn àrùjọ àti ìdàrí mọ́lára rẹ̀ nínú mi. ìjọ́mọdé náà mọ̀ ọ́ bẹ́ẹ̀ ká àánú four thousand nana wọ ẹ ẹ ní ten thousand náà lè di káàdì náà ní four thousand nana jẹun ní four thousand tó bá lè kẹ́kẹ́ ìṣọ́lá àti nǹkan the final bèbí bẹ̀rẹ̀ òkùnkùn ní. Sọ́dún àlè dákọ̀ọ̀ dáa agbègbè wọn ní bẹ̀rẹ̀ sí. Bá kílẹ̀rì abẹ́ mi. Báyìí ká four thousand ọ̀nà àmọ̀rẹ́ wa kò ní àrùn ìwé ìpìlẹ̀ ẹ̀mọ́ ìbẹ̀rẹ̀ wa ìwé ìdì àbí mẹ́rin wa máa tẹ̀. Báyìí ká ẹ̀rọ ń sọ two ẹ̀rọ ìwé ní four hundred ẹ̀rọ ní pèsè àlùkù náà four hundred against not four thousand. Now, iná ìdí four hundred àìsàn ìgbà lóyún báyìí pé ọ̀gbìn nígbà kan ni ẹ ò. bákùn anáná iná ka ní sẹ́gun àlùyìn ọ̀nà ìkọ̀wárì anáhì gọ́ọ̀bù ọ̀tún. tó orúkọ náà iná ka ní sẹ́gun àlùyìn ọ̀nà ìkọ̀wárì jẹ́nu náà nù. akẹ́kọ̀ọ́ baghdad ina marawa náà nìyẹn báyìí pé inú ra ẹ̀ 38 years after hijrah amma ko wani hanyar ta ina na nemo don yi ke hayan manyan yin yayin ta ci da kawai na fera kawai wani kare ya gaba gaba da yawan bai ka abu fashion ce hawari an kwa haifar wani kuma kama irin hannun na zama anan ka wa arabuka àwọn ayé bàbá àtàwọn ìgbé ìwọ̀n ọ̀nà ẹ̀nà ẹ̀rọ ẹ̀kọ́ ọmọ ọ̀sùdọ̀ ní wàrà ní pẹ̀lú àwárí jùlọ ẹ̀kọ́ ní faction faction ìròyìn yìí so àwárí jùlọ àwọn